agbára olúwa ti dé bíi tìgbàanì pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún journey of prophet two thousand and twenty-one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only god tá a bá ti wọnú àdúrà ṣọ́ làago mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ sunday tenth of january títí dàárọ̀ saturday sixteenth of january two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di monday eighteenth of january títí di friday twenty-second of january two thousand thousand and twenty-one ní ìpàdé ìpàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ ọgbà àjàrà ministers and workers conference two thousand and twenty-one láago mẹ́wàá àárọ̀ sáago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọlágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè anúṣekù tí èsì agbára ọlọ́run ní gbani apòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state di àjọ bá jésù pàdé kò gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty twenty one ọlọ́run nìkan god bless you. orúkọ mi ni wòlíì israeli mọ́ṣọ́ba Adegbola. láti inú ìjọ christ apostolic church city of joy tí headquarter wa wà ní ìlú ifọ̀ ogun state. Uh, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé látìgbà tí mo ti lórí ọ̀fẹ́ láti darapọ̀ àti láti mọ bàbá wòlíì ibrahim moses ọlágójú Baba agbára ọlọ́run ní gbani <clears throat> tí à ń pè ní wòlíì abiyamọ mi ò regret pé mo bá wọn pàdé torí wọ́n jẹ́ wòlíì tí ó máa ń fa àyàn sókè gbogbo ẹni tí gbogbo ẹni wọ́n bá bá pàdé àná tí wọ́n ń gbé àwọn èèyàn sókè ó ń gbé àwọn èèyàn dìde láì mú àmúlùmálà tàbí ohun ẹ̀gbin kankan mọ́ so oore ọ̀fẹ́ ńlá ni pé mo bá wọn pàdé mo sì lè rí gẹ́gẹ́ bí àánú pé mo lóore ọ̀fẹ́ àti bá wọn rin ìrìn àjò papọ̀ ìrìn àjò àdúrà ìrìn àjò ìsọjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìgbà tí mo ti mọ̀ wọ́n ó jẹ́ ó mú ìyanu ńlá bá ministry mi àti ayé mi pẹ̀lú ìyẹn nìkan kọ́ láti pàṣẹ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọlọ́run náà ni wọ́n tún kọ̀nẹ́tì wa mọ́ so mo rí bí ọ̀nà sí ìgbédìde láti bá wọn rìn. Ah, ohun tí mo lè sọ fún gbogbo ẹ̀yin ènìyàn ni wípé ìrìn àjò wòlíì tí a máa ń rìn lọ́dọọdún ó jẹ́ ìrìn àjò tí ó yẹ kí gbogbo ọmọ ọlọ́run máa rìn kódà kìí ṣe ìránṣẹ́ ọlọ́run nìkan ṣoṣo torí bàbá ọlágúnjú ò pe ìránṣẹ́ ọlọ́run nìkan gbogbo ènìyàn ìrìn àjò tó kún fún agbára ẹ̀mí mímọ́ tó kún fún agbára ẹ̀mí mímọ́ tó sì mú ìyípadà ńlá bá ayé ènìyàn ni àmọ́ ó gba ìfaradà ó gba ìfaradà ọgbà kí ènìyàn ní ìfaradà ẹni tí ó ní ọkàn akin nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi gangan ò gbàgbọ́ pé ọlágúnjú tá à ń wí àtàwọn bàbá bàbá mìíràn tí mi ò ní lè dá orúkọ wọn èmi gan ò gbàgbọ́ pé kò wọn ò fi nǹkan kan kún iṣẹ́ ìrànṣẹ́ bí wípé bóyá tá a bá súnmọ́ wọn bóyá wọn ó pe àwa náà sí kọ́nà kan pé ìwọ náà wàá gba kínní kékeré ikọ̀ máa fi àpò gbogbo gbogbo tí mo rònú ṣùgbọ́n gbà tí mo wá rí àṣírí wọn mo wá rí wípé gbogbo ayé bàbá yẹn àti àwọn tí wọ́n jọ rìn ìgbé ayé wọn kún fún ìwà mímọ́ àti àdúà bẹ́ẹ̀ ni sà ó kún fún ìwà mímọ́ àti àdúà láti máa wá ojú ọlọ́run gbogbo twenty one days yẹn orí àpáta yẹn làwọn bàbá wọn máa sùn àtàwa náà so gbogbo ẹnikẹ́ni tó bá lè fara da ìrìn àjò yẹn pẹ̀lú wọn tá a lè jọ lọ ìyanu ńlá ìpadàbọ̀ wálé ó máa ń so èso nínú ministry ó máa ń so èso nínú ayé ènìyàn ó sì máa ń mú ìyẹ̀padà wá nínú ayé ènìyàn àmọ́ ẹni tí ó bá ní ìfaradà láwọn eré àwo bàbá lé ọ̀rọ̀ wọn lé díẹ̀ ọ̀rọ̀ ìwà mímọ́ ọ̀rọ̀ pé sá fún ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ìwà mímọ́ ọ̀rọ̀ wọn lé àmọ́ ẹni tó bá lè faradà tí ó padà lẹ́yìn wọn òkè nírú èèyàn bẹ́ẹ̀ ń lọ so bá a ti ń lọ bí bí lọ́dọọdún kò sígbà tèmi lọ lọ́dún kan tí mo dé tí mi ò rohun re sí àìdá kí wọ́n fún wa ní ilẹ̀ tàbí ká tuntun sílẹ̀ Eh, ministry ṣáà ń ó ṣáà ń grow bẹ́ẹ̀ ni ministry ń grow adẹ̀ ń wà ní ọlọ́run dẹ̀ fún wa ní orí ọ̀fẹ́ àti ojú rere so mo mo rí ìyanu gan nínú bí a ti ń bá wọn rìnrìn àjò. ìmọ̀ràn mi fún gbogbo àgbáyé kì í ṣe ní nàìjíríà nìkan ṣoṣo gbogbo àgbáyé ni wípé bí a bá ní orí ọ̀fẹ́ rẹ̀ ẹ jẹ́ kí a bá wọn rìnrìn àjò yẹn nítorí wípé yóò mú èso rere wá àti wípé ayé wa ò lè wà bákan náà èkejì ni wípé ìpàdé yẹn kì í ṣe ìpàdé ìjọ agbára ọlọ́run ní ìgbani kì í ṣe ìpàdé ẹ̀sìn kì í ṣe ìpàdé gbogbo àgbáyé ni ó pè fún gbogbo àgbáyé ọlọ́run kàn déédéé gbé bàbá yẹn kalẹ̀ láti lò fún gbogbo àgbáyé ni kì í ṣe pé ẹ àwa níjọ kérúbù àwa níjọ sẹlẹ àwa níjọ angílíkà àwa níjọ kíní gbogbo ìránṣẹ́ Ọlọ́run lágbàáyé gbogbo ìránṣẹ́ ọlọ́run lágbàáyé láti lọ gbàgbára láti béèrè fún ẹ̀mí mímọ́ láti tún lè rí ìran ìran ọ̀tun sí látòkè wa bí gbogbo wa bá lè mo gbà wá nímọ̀ràn wípé ó ṣe pàtàkì bá a bá lè lórí ọ̀fẹ́ rẹ̀ láti orin ti ọdún 2021, thousand and eh, twenty twenty one mo gba gbogbo àwa ikọ̀ ọlọ́run tó ń gbọ́ mi bá a bá lè lórí ọ̀fẹ́ rẹ̀ láti darapọ̀ mọ́ wa láti rìnrìn àjò náà mo mọ̀ wípé ní padàbọ̀ rẹ̀ gbogbo wa la máa yin ọlọ́run yóò sì dára fún wa. ẹ̀mí mímọ́ o wá wọnú ayé mi agbára olúwa ti dé bíi tìgbàanì pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún journey of prophet two thousand and twenty-one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only God tá a bá ti wọnú àdúrà ṣọ́ làgò mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ Sunday tenth of January títí dàárọ̀ Saturday sixteenth of January two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di Monday eighteenth of January títí di Friday twenty-second of January two thousand and twenty-one ní ìpàdé ìpàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ nú ọgbà àjàrà Ministers and Workers Conference two thousand thousand and twenty one láago mẹ́wàá àárọ̀ ṣaago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọlágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè anúṣekù tí èsì agbára ọlọ́run ní gbani apòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state di àjọ bá jésù pàdé kò gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty twenty one ọlọ́run God bless you.